أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أدوكني يدولون أترى إكي أتيجفون النبي ومحمد عليكم إكي أتيجولون ولن بنشفون النبي ومحمد نا أتبقى وراء إليه لك بقى يي لوني لك بارولون abala tí ó ṣe pàtàkì púpọ̀ fáwa mùsùlùmí láti mà òní tí a máa ṣe àgbéyẹ̀wò bó tilẹ̀ jẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ ti tòní ó jẹ mọ́ obìnrin púpọ̀ jù ṣùgbọ́n wà tá a jẹ́ ọkùnrin náà ó yẹ ká fiyèsí látàrí wípé nínú àwọn ojúṣe àtàwọn ẹ̀tọ́ èyí tó yẹ ká san fún àwọn ìyàwó wa oníkálọ lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn tá a bá mọ̀ tán ká máa wá fi mọ àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́hà fún wa. nínú suratu tahrim ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé ya ayyuhal ladhina amanu qu anfusakum wa ahlikum nara wa quduha an-nasu wal hijara alayha malaikatun giladun shidad la ya'suna allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun. ọlọ́run lẹ́yìn tẹ́ gbà lódodo ẹ gbé orí ara yín ẹ gbé e sá o kó àǹfóṣàkùn ẹ ṣọ́ ẹ̀mí ara yín àti tìyàwó àti tàwọn ọmọ yín kò ń bi iná kan iná tó ṣe wípé àrà ọ̀tọ̀ lọ́lọ́run fi máa kó lálùkìyàmà bí ṣe ń fènìyàn kóná bẹ́ẹ̀ ni ó máa fi òkúta kóná kọ́lọ́mùbá kó là wá yàtọ̀ sílẹ̀ ni wípé ọlọ́run wá fi àwọn màláìkà kan tó ṣe wípé ní ti agbára wọn lágbára púpọ̀ omi àánú ọlọ́run ti yọ kúrò lójú wọn. àwọn màláìkà yìí lọ́lọ́run fi ṣe alámòjútó iná bọ́ ọ fẹ́ sá lọ kọ̀ sáyè wọn ò sì ní gbẹ̀bẹ̀ nìkan wọ́yẹ fáálóòn máa yọ màrún ọwọ́ ntọ́lọ̀ ń bá pa wọ́n láṣẹ pé kí wọ́n ṣe òun náà ni wọ́n máa ṣe. àyà àwọn àáfàá máa ń lò ó lórí pé ó di ọ̀ranyàn fọkùnrin láti kọ́ ìyàwó rẹ̀ lẹ́kọ̀ọ́ nípa ìsìn ọlọ́run bó ni ó sì máa sìn ọlọ́run. lára àwọn abala tó wá ṣe pàtàkì púpọ̀ jù léyìí tó ṣe pé obìnrin gbọ́dọ̀ mọ̀ kò gbọ́dọ̀ mọ̀ mọ́ ni ó ní ọ̀rọ̀ nípa haid àti nifas àti istihadọ ó ní ó àwọn tí wọ́n jẹ́ obìnrin oríṣi ẹ̀jẹ̀ mẹ́ta oní ń jáde lára wọn àwọn ẹ̀jẹ̀ yìí ó jẹ́ nǹkan tó ṣe wípé ó ṣe kókó fóbìnrin láti mọ àwọn ìdájọ́ èyí tó ṣe wípé ọ̀rọ̀ mọ́ bàbá wa Ànáwáwí kọlọ̀ǹbanìkẹ́ bàbá nígbà tí wọ́n fẹ́ tẹnubọ̀ ọ̀rọ̀ nípa ń tọ́jẹ mọ́ àláàdà obìnrin ìyẹn ni pé ẹ̀jẹ̀ tí máa ń jáde lára obìnrin lóṣooṣù bàbá ní ẹ̀rìnlám anahadalbaba minil abuwa bilfaqahiyya al-awisa wọ́n ní ìrètò bá fẹ́ katira yìí àbíwọ̀ tó bá ń gbọ́ mi lọ́mọ wípé abala tá a fẹ́ tẹnubọ̀ yìí nínú ọ̀rọ̀ fíkìw nínú àwọn abala tó ṣe wípé ó lè pọ̀ ni ó ní ọ̀rọ̀ nípa haid àtàwọn ìdájọ́ ẹ̀jẹ̀ yòókù ńlọ́jẹ́ tó bá rí bẹ́ẹ̀ ẹ̀kọ́ yìí ṣe pàtàkì púpọ̀ ìyẹn láti fi ara balẹ̀ kájọ máa wá lọ lórí rẹ̀ èkíní kíni tí ń jẹ́ haid lọ́dọ̀ àwọn àfa ẹlẹ́ẹ̀kejì tí wàá ní wípé bóbìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àwọn nǹkan wo lóbìnrin wọn gbọ́dọ̀ dánwò bákan náà bí àlàáda rẹ̀ tó bá dìpọ́ bá mọ́wọ́ dúró tán àwọn nǹkan wo lọ́pọn dandan fóbìnrin láti ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìdájọ́ tó ṣe kókó ṣe kókó ńlá máa gbéyẹ̀wò níjókòó tòní lágbára Ọlọ́run èkíní ohun haid ó ní ẹ̀jẹ̀ kan yakhruju min qa'ri rahimil mar'ati fi awqati ma'lum màálùmá nínú ẹ̀jẹ̀ kan tó ṣe pé ìmọ̀ ń jáde láti ìsàlẹ̀sàlẹ̀ àpò bí obìnrin láwọn àsìkò kan léyìí tó ṣe pé wọ́n ti mọ̀ án èyí tó pọ̀ jù nínú àwọn àsìkò tóbìnrin fi máa ń ṣe nǹkan oṣù báwọn àfáà bí wọ́n ṣe wí níbàámu sí hadith ètí ń rí látọ̀dọ̀ jíṣẹ́ lọ́wọ́n ba láàrin ọjọ́ mẹ́fà sí ọjọ́ méje lóbìnrin fi máa ń sábà ṣe àlejò léè tọwọ́pọ̀ yẹn ni wípé ẹ̀jẹ̀ tí máa ń jáde láti sàlẹ̀sàlẹ̀ àpò bí obìnrin láwọn àsìkò kan tó ṣe pé ó ti jẹ́ ń tá a mọ̀ bí ọjọ́ mẹ́fà àbọ̀jọ́ méje tẹlómi lè má tó báwọn tẹlómi sì lè jù bá ń lọ tẹlómi láàrin ìṣẹ́jú kan sí márùn-ún oríṣiríṣi ní bọ́lá ọba bó ṣe dá ẹ̀dá ẹ̀jẹ̀ tí wàá máa ń jáde yìí mẹ̀ngọ́ ìrì maradin kì ṣe pé ní ń jọ́ jáde ni pé ara obìnrin ọ̀dá o wọ̀lá ìsọ ọba kì í sì ṣe wípé ọ farapa ńlọ́fà tẹ́jẹ̀ yìí tó fi ń jáde wàá iná máa hùwà ṣùgbọ́n ẹ̀jẹ̀ tí ń jáde lára obìnrin yìí shay'un jabbalallahu alayhi banati adam àwọn ọmọ anabi adam alayhi salatu wa salam tí wọ́n jẹ́ obìnrin àdámà tiẹ̀ ònlélẹ́ yìí pé ẹ̀jẹ̀ yìí yóò máa jáde lára tiwọn. ẹ̀jẹ̀ yìí khalaqahullahu fi rahim ọlọ́ọ̀dà sínú àpò bíi àwọn obìnrin litẹ̀gbéyàtìlú wáládì fi rọ́ọ̀hìmì kó lè bàa máa jẹ́ ní tí yóò máa fún ọmọ ìyẹn oyún tí ń bẹ níkùn obìnrin kó lè bàa máa jẹ́ oúnjẹ fún un lópin ìgbà tí bá sì ń bẹ nínú àpò bíi ìyá rẹ̀ wákìtàlẹ̀ hamlin lásìkò gbà rẹ̀ tí ó lóyún rẹ̀ lọ́wọ́ ọlọ́run ọba ọba alágbára mà ní. nígbà ọba wa yá tí wọ́n bá wá bí ọmọ yìí ẹ̀jẹ̀ tí ń jáde níjọ́ kìíní ànáhùn yuhawiluhu Allahu ta'ala labanan ba'da wiladati lẹ́yìn tí wọ́n bá bí ọmọ nǹkan ìní ọ̀wá di wàrà lẹ́yìn tó ṣe pé yóò kọ́kọ́ máa jẹ ná kó tó di pé yóò di ẹni tí ó lè máa jẹ oúnjẹ míì ìdí ni tó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú obìnrin tó bá lóyún sínú ẹ̀jẹ̀ yìí àláàdà kì í sábà jáde lára wọn tó bá jáde ìdí ni tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nú àwọn obìnrin tó bá jẹ́ aláboyún kì í sábà jáde lára wọn abala míì tààtù wa bójú wò ní wípé èèyàn ó tó ọmọ ọdún mélòó kó tó di wípé yóò máa ṣe àlejò oríṣiríṣi ọ̀rọ̀ ni làwọn àáfàá òní wọn sọ lórí eléyìí ṣùgbọ́n ìtọ́ wọ́pọ̀ jùlọ ò ní pé bọ́mọ bá ti di ọmọ ọdún mẹ́sàn-án lóbìnrin kó máa retí wípé àsìkò ètí yóò máa ṣe àlejò àsìkò wo ọdún wo lobìnrin ó dà tó fi jẹ́ pé kò ní jẹ́ ní tí ó máa ṣe àlejò mọ́ nígbà tó bá di ọmọ àádọ́ta ọdún eléyìí lọ́wọ́ pọ̀ jùlọ báwọn afa bí wọ́n ṣe ṣe àlàyé rẹ̀. nínú suratu Talaq ayé ẹlẹ́ẹ̀kẹrin Allah subhanahu wa ta'ala ọlọ́run sọ níbẹ̀ wípé wàláì yẹ isna minal mahidi min nisaikum inirtabitum fa'iddatuhunna thalathatu ashhurin wàláì lam nínú ayé yìí ọlọ́run subhanahu wa ó ń ṣe àlàyé fún wa nípa ọ̀nà méjì èyí táwọn obìnrin èyí tí wọ́n pín sí nípa àṣe àlejò àbí àṣe àlejò. ó sọ nípa àwọn tó ṣe wípé wọ́n ti dàgbà tayọ ká tún nǹkan oṣù mọ́. àwọn yẹn lọ́hùn sọ pé wàláì yẹ isna minal mahid làwọn tó ṣe pé wọ́n ti di bíi ọmọ àádọ́ta ọdún àbí jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn tí wọ́n ti ṣe pẹ́ẹ́pẹ́ làwọn tó ṣe pé wọ́n jẹ́ ọmọ kékeré tí wọ́n ti pé ọmọ ọdún mẹ́sàn-án látọdún mẹ́sàn-án lọ sókè ọlọ́run àmọ́ kádàrá pé kóbìnrin ọ̀dẹ̀ tó ṣe pé yóò máa ṣe àlàáda rẹ̀ àwọn ìdájọ́ oríṣiríṣi ńlọ́wọ́ rò pọ̀ mọ́ ohun tí máa ń jáde látara obìnrin yìí àwọn ẹ̀kọ́ yìí ẹ̀dá kan á láti fi máa àwọn ọmọ wa o látàrí wípé ọmọ mi ó kúndùn kó máa gbà wẹ̀ èmi nífẹ̀ẹ́ sí kó ṣáà máa ṣe náfìlà látàrí pé ọlọ́run rọ̀ fẹ́sìn bí ó bá lẹ́kọ̀ọ́ nípa àwọn tí a ń ṣe àlàyé yìí ó ṣeé ṣe kó máa gbà wẹ̀ lásìkò tí ó gbà wẹ̀ kó máa yan náfìlà kó máa kírun léyìí tó ṣe pé èèwọ̀ ni kò gbọ́dọ̀ dánwò nírú àwọn àkókò èyí tó ń ṣe báwọn nínú àwọn ìdájọ́ tó wá rọ̀ mọ́ àláàdà obìnrin ìkíní bẹ̀ ni pé yahrumu fi halil haidi watuha filfariji obìnrin tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ èèwọ̀ ni kò lẹ́tọ̀ọ́ fẹ̀ntọ́ bá jẹ́ àfa rẹ̀ kò lẹ́tọ̀ọ́ fún ọkọ rẹ̀ láti jọba ṣe eré papọ̀ yẹn ni pé eré tí máa ń di ọmọ kò gbọ́dọ̀ wáyé láàrin àwọn méjèèjì akáláṣe kò sí ní tó burú wọ́n lè súnmọ́ra wọn ṣùgbọ́n wọn ò gbọ́dọ̀ súnmọ́ra wọn débi eré ètò ṣe pé ó máa ń di ọmọ nínú àyá al nínú suratul Baqara Quran two verse two twenty two ẹni pé sura ẹlẹ́ẹ̀kejì àyà igba àti méjì ó lé lógún ọlọ́run bá ń sọ bẹ́ẹ̀ wípé wa yas'alunaka 'anil mahid qul huwa adhan فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين قلنا لجيش الله محمد صلى الله عليه وسلم wọ́n wá bí ọ léèrè o nípa àlejò èyí tóbìnrin ti máa ń ṣe ǹjọ́kùnrin láǹfààní láti súnmọ́ ẹlẹ́yà rẹ̀ bí àbí ọ̀ láǹfààní láti ṣe bẹ́ẹ̀ wá fún ọ nídàn pé hùwà adhan n ti ń jáde látara obìnrin ẹ̀gbin ni o sùtá ni o ìnira ló lè jẹ́ fọkùnrin o fàǹtẹ́sìlò nìsá fìlìmọ̀hídì ẹ yá jìnnà sóbìnrin lásìkò tí wọ́n ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹ má lẹ́ẹ̀sùn mọ́ wọn o wọ̀lá tákọ̀rọ̀ bò hó hàtà yàtọ̀ hórùn ẹ má bá wọn ṣeré ètí máa ń di ọmọ títí tí wọ́n fi mára. fàyídà tatọ̀ harna tó bá di wípé nǹkan oṣù tó bá di pọ́ bá mọ ọwọ́ dúró táwọn gangan tí wọ́n lọ wẹ ìwẹ̀ tọ́jọ́ràn yẹn fún wọn láti wẹ̀ nígbà náà fa'tuhunna min haythu amarakumullah ẹ wá bá wọn ṣeré ìfẹ́ papọ̀ ṣùgbọ́n o ààyè ibi tó lọ ń pa yín láṣẹ pé kẹ́ ẹ ti bá obìnrin láṣepọ̀ ààyè ni kẹ́ ẹ lò ó innalahu yuhibbu tawwabin torí pé dájúdájú ọlọ́run ọba ọba tó nífẹ̀ẹ́ sí gbogbo àwọn olùṣètùúbá ńlọ́wọ́ bá ṣe wa yuhibbul mutatahirin bákan náà gbogbo àwọn tí a máa ń wà nímọ́tótó ní gbogbo ìgbà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́run nífẹ̀ẹ́ sí wọn. yẹ́nì pé nǹkan àkọ́kọ́ tóbìnrin tí bá ń ṣe àládà lọ́wọ́ tí ò gbọ́dọ̀ dánwò ó ní pé kò gbọ́dọ̀ rí àáfàá rẹ̀ lásìkò gbà tí ó bá ń ṣe àlejò lọ́wọ́ ṣùgbọ́n àwọn eré pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ èyí tí máa ń ṣíwájú eléyìí kò sí ní tó burú láti ṣe torí ọ̀rọ̀ jíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam tó sọ pé isna'u kulla shay'in illa nìkáhà gbogbo eré pátá lẹ́lẹ̀ bá obìnrin ṣe tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ṣùgbọ́n eré etí máa ń di ọmọ ẹ má ṣe láàrin ara yín o ó jẹ́ nǹkan àkọ́kọ́ tóbìnrin tó gbọ́dọ̀ dì mọ́wọ́ tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ lára wọn tó gbọ́dọ̀ jìnnà sí tatrukul haidu bóbìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ó ń láti jìnnà sí ààwẹ̀ gbígbà lásìkò gbà náà kò gbọ́dọ̀ gba ààwẹ̀ o kódà wọ̀sọ̀láta irun kò gbọ́dọ̀ ké fi múdàtí haidia lásìkò gbà tí ó ń ṣe àlejò lọ́wọ́ kìí ṣe pípẹ́ ọ̀gbọ́dọ̀ ṣe nìkan báàlì yahruma aleha fáìn lóhùnmá ìgbà ààwẹ̀ tàbí ìkírun èèwọ̀ ní fóbìnrin lásìkò gbà tí àlàáda rẹ̀ ti bá ń jáde lọ́wọ́ bọ́bọ́ wá kírun àbótiẹ̀ gbà ààwẹ̀ àtàwé àtìrún tó kí kò ní jẹ́ ìtẹ́wọ́gbà lọ́wọ́ rẹ̀ níwájú náà ọba subhanahu wa ta'ala bọ́gbà kò lálàáfíà kò ní jẹ́ ntí wọ́n sanlé ẹ̀sanlé lórí kódà bí wọ́n bá kọ ẹ̀sẹ̀ lẹ̀ fún gan torí pé ó ṣe ń tọ́nà ọba tó ṣe ní èèwọ̀ fún lèkọ́lì sallallahu alayhi wa sallam ẹ lórí pé obìnrin tí àlàáda bá ń jáde lọ́wọ́ lára rẹ̀ ẹ̀rí lórí wípé kò gbọ́dọ̀ kírun bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ gbààwẹ̀ òun lọ̀rọ̀ jíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam tó sọ pé alaysati idha hadatil mar'atu lam tusalli wa lam tasum ṣebí tóbìnrin tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ lásìkò àlàáda ṣebí kò gbọ́dọ̀ kírun ṣebí kò gbọ́dọ̀ gba àwẹ̀ ànábì ń sọ fáwọn sàbẹ lẹ́yìn tí ń ṣe àfinilẹ̀ wípé àléèwọ̀ ni kò gbọ́dọ̀ gba àwẹ̀ bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ kírun hadith yìí muttafaqun ẹnu ìmáàmù Bukhari àti Muslim ẹnu wọn kò lórí pé hadith tó lálàáfíà gbáà ni léyìí tó ṣe pé a lè fi ṣe ẹ̀rí ṣùgbọ́n tó ló ń bá wa kádàrá bí n ti ń jáde yìí tó bá dìpọ́ bá mú ọwọ́ dúró tó bá parí nǹkan oṣù rẹ̀ irun tí ò kí níjọ́ ni sí yóò san padà ààwẹ̀ tí ò gbà sí yóò san ààwẹ̀ sí yóò san padà bí yẹn tó bá jẹ́ pé ó bá ṣe àlejò nínú oṣù Ramadan ìdáhùn lórí eléyìí ni wípé ààwẹ̀ nìkan òní yóò gbà padà ṣùgbọ́n irun Ọlọ́run bá ti bọ̀n nírun kò ní gba irun padà kò ní kí irun padà ní ìbámu sí hadith ètí àgbà wà látọ̀rọ̀ mọ́ Aisha kọ́lọ̀mbà níyọnu sí màmá wọn ni kunna nahid ala ahdi rasulillahi sallallahu alayhi wa sallam fakunna no umaru bikọdọ isawum wala no umaru bikọdọ isola mutafakun alayhi wọn nígbà yí anabi sallallahu alayhi wa sallam tómi bá ń ṣe àlejò lọ́wọ́ tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àsìkò aláàdá obìnrin wọn pa wá láṣẹ o wọ́n ní ká máa kírun bẹ́ẹ̀ ni o ká sì máa gba ààwẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí Ramadan bá lọ tán wọ́n láwọn ààwẹ̀ tí ń bẹ lọ́rùn wa ká san padà ṣùgbọ́n ìrun wọn kì í pa wá láṣẹ pé ká san ìrun padà sọmọkọ́lọ́ ń kọ́ wá ṣàánú wa ni pẹ̀lọ́pọ̀lọpọ̀ nú àwọn obìnrin tí wọ́n pera wọn ní mùsùlùmá àwí oṣù ọdún márùn ọmọ mi lọ́rùn ẹlòmíì tí ò tí san padà tí ì di àsìkò yìí látàrí wípé nínú Ramadan dùnrùn ó ṣe àlejò èyí tó tún tẹ̀lé náà ó tún rí àlàáda rẹ̀ gbogbo márùn bíi mẹ́fà bíi méje ọjẹ́jọ kò san padà mọ́ irun nìkan lọ́lọ́run bọ́n o ọlọ́run ọba ò yọ̀ǹda àwẹ̀ fún ọ kọ́ mẹ́gbà lásìkò rẹ̀ nìkan ni ṣùgbọ́n bí Ramadan bá ti lọ tán yá gbìyànjú kó rí pọ́ gbà padà ọlọ́run ọba yóò ṣe nírọ̀rùn. àwa lè béèrè pé kí ni tọ́fà tó fi jẹ́ pé àwẹ̀ nìkan ni ó gbà padà kò ní san irun padà oríṣiríṣi atótónu làwọn àáfàá ṣe lórí eléyìí ṣùgbọ́n àwọn tí a sọ ni wípé anasọ̀lá tàtàkàrà fọlàmìyàjì kọ̀dá ó wà torí pé obìnrin tabaníkó tó san irun padà bí ọjọ́ méje ńlẹ̀ sàládà bí ọjọ́ mẹ́wàá ńlọ ń firi tiẹ̀ ẹ wo iye irun márùn márùn lọ́nà fífítì yóò ṣòro fóbìnrin láti san padà ìdí nìtọ́ fi jẹ́ wípé ọlọ́run yọ̀ǹda irun fún un pátápátá ṣùgbọ́n àwẹ̀ ẹ̀ẹ̀kan péré onímọ̀ ń wá lọ́dún àwẹ̀ nìkan òní yóò gbà padà lára àwọn ìdájọ́ èyí tó rọ̀ mọ́ pé obìnrin ń ṣe àláàdà rẹ̀ ni pé yahrumu ala al-haidi massul mushaf lásìgbà tó obìnrin tí bá ṣì ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ó dé ìwọ̀ fúnru obìnrin bẹ́ẹ̀ láti gbé alukur'an alápọ̀nlé láì ṣe pé gàgá kan ó ń bẹ láàrin rẹ̀ àti alukur'an torí ọ̀rọ̀ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tó sọ pé la yamassuhu illa al-mutahharun àárẹ̀lẹ̀ nínú suratul waqi'a ayé ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gọ́rin ọlọ́ni alukur'an tẹ́rìn ẹnìkankan ò gbọ́dọ̀ fọwọ́ kan àfẹnutọ́ba jẹ́ ẹni mímọ́ yàtọ̀ ṣẹlẹ̀ yẹn nínú ìwé àpilẹ̀kọ èyí tí òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam tọkọ fún kanú àwọn sàábé ìyẹn amúr ọmọ hazmi nínú rẹ̀ ọ̀n bẹ́ẹ̀ pé la yamassul mushafa illa tahirun ẹnìkankan ò gbọ́dọ̀ fọwọ́ kan àlùkùránì o àfẹnutọ́ba jẹ́ ẹni tí ó mọ́ hadith yìí afáwa nàṣáyí àwọn ni wọ́n gbà wá àwọn míì náà àwọn náà tún gbà bó tilẹ̀ pé oríṣiríṣi ọ̀rọ̀ làwọn àfa sọ nípa hadithi yìí ṣùgbọ́n ní tí bàbá Ibn Taymiyyah kọ́lọ̀mbà nìkan wọn ti sọ ni pé madhabul a'immatil arba'ati annahu la yamassul mus'afa illa tahirun wọn lọ́dọ̀ àwọn àfa àgbààgbà mẹ́rẹ̀ẹ̀rin imam malik abu hanifa ashafi'i àti imam ahmad ọmọ hanbali àwọn mẹ́rin sọ pé ẹnìkan kan ò gbọ́dọ̀ fọkàn àlùkùránì o afẹ́ntọ́ba mọ́ kó ń bi ẹ̀gbin lára àwọn ẹ̀gbin òun náà ni ti ń jáde lára obìnrin lásìgbà tí bá ń ṣe àláàdà rẹ̀ lọ́wọ́lọ́wọ́. yàtọ̀ sílẹ̀ ni pé àdìfì gan talakọ́tì olè ummatu bil qabul gbogbo àwọn àfa àgbààgbà ayé ìníyàn gba àdìfì wọlé tí a sì máa ń fi ṣe iṣẹ́ ṣe. àwa lè béèrè wípé nígbà tá a ní ọ̀gbọ́dọ̀ fọ́ọ̀kan kùránì èèwọ̀ ni ọ̀dà kíké kùránì ńkọ́ bóyá ètò ti há sórí ǹjọ́ lè kàbí àbí ò lè kà èyí tó tẹ̀wọ̀n jùlọ ni lọ́dọ̀ àwọn àfáàní wípé irú obìnrin báwọn èyí tó dáa jù ó ní pé ó lè ka kùránì kò sí ní tó burú láti kà á ní pàtàkì jùlọ tó bá ṣe pé là lórí ńlọ bá ṣẹlẹ̀ bí a bíi pé àsìkò tí máa fi ń ṣe nǹkan oṣù àsìkò yẹn máa ń jágùn gan-an tí ọ̀bẹ ṣe rìvísàn kọ́ka kó ṣe àgbéyẹ̀wò rẹ̀ ó ṣeé ṣe kó gbàgbé kùránì nírú àsìkò báwọn wọn ní kò sí ní tó burú láti máa ké alukur'an lára àwọn ìdájọ́ èyí tó rọ̀ mọ́ pé obìnrin ń ṣe àláàdà lọ́wọ́ ni pé yahrumu ala al-haidi at-tawafu bil-bayt ó dé ìwọ̀ fóbìnrin tí bá ń ṣe àláàdà lọ́wọ́ láti rọ kíká ilé olúwa ìyẹn tóbìnrin bá jáde nílùú rẹ̀ tọ́lẹ̀ mẹ́kà yálà láti lọ sí hajj ni tàbí láti lọ ṣe ọmọrọ àsìkò tí ń ṣe àwọn iṣẹ́ yìí lọ́wọ́ lọ́ba dípọ́ bá ṣe àlejò orí nǹkan olóṣooṣù rẹ̀ irú obìnrin báwọn táìpẹ́ lásìkò hajj ni gbogbo ń táwọn alálàájì ń ṣe pátápátá ń ló lè bá wọn ṣe bọ́yẹ̀ ni pé kò ní bá wọn tàwáàfù ó lè wà ní àràfà ó lè lọ sí mùsùlùmífà ó lè wà ní mìnà láwọn ọjọ́ tẹ́ríwíyà ní ọjọ́ kẹjọ àtọjọ́ kẹsàn-án kó tó di pé wọ́n mórí lé àràfà kódà àwọn òkúta èyí tó lọ ń pa wá láṣẹ pé kálẹ̀ òun náà lè lẹ̀ tí ó tún padà sí mìnà ṣùgbọ́n tó bá jẹ mọ́ pé à ń rọ kíkálẹ̀ olúwa à ń tọ̀ wáàfù eléyìí nìkan ni ò gbọ́dọ̀ bá wọn ṣe. ní ìbámu sí ọ̀rọ̀ tí òjíṣẹ́ lọ́wọ́ bá tó sọ fún ọmọ wa Aisha wọ́n jọ lọ ṣe iṣẹ́ hajj ni mọ̀mọ́ wa rí nǹkan oṣooṣù wọn yẹn ni pé wọ́n ṣe àlejò anábì wa sọ fún mọ̀mọ́ Aisha pé ìfọ̀nálẹ̀ máa yẹ fọ̀nálùlẹ̀ hajj gbogbo ní tẹ́ntì bá ń ṣe hajj bá ń ṣe pátá ẹnikíwọ̀ náà ò ṣe o gẹ́rọ Allah tàtúwò fi bilbayti hatta tàtúwórì bọ́yẹ̀ ni pé ìwọ má ti sọ pé ó ṣe tàwáàfù o títí tí o fi mára tẹ́jẹ́ o fi mọ́wọ́ dúró kódà títí tó fi wẹ̀. lára tó jẹ́ ìwọ̀ fún obìnrin láti ṣe láti jìnnà sí lásìkò àti ìbá ń ṣe àlejò lọ́wọ́ yahrumu alal haidi alobotho fil masjidi èèwọ̀ ni fún obìnrin tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ láti jókòó sínú mọ́ṣáláṣí. lèkọ́ọ̀lì sallallahu alayhi wa sallam torí ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam tó sọ pé inni la uhillu al-masjid li-haidin wala li-junubin ń ṣe mọ́ṣáláṣí lẹ́tọ̀ọ́ fóbìnrin tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ o bákan náà ẹni tó sọ wípé jẹ́nẹ́bà ó jáde lára rẹ̀ a rí hadith yìí nínú sunanu Abi Dawud kọ́lọ̀nkọ́banìkẹ́ àti ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam tó sọ pé innal masjida la yahillu li-haidin wala junubin fẹ́ntì bá ń ṣe nǹkan oṣù tálàdá rẹ̀ ti ń jáde lọ́wọ́ kò lẹ́tọ̀ọ́ fún un láti wọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́yìn tí ń ṣe jẹ́nẹ́bà lọ́wọ́. sọ wá lè gbanú mọ́ṣáláṣí kọjá bí kọ̀ọ̀kan ní jókòó àrínà àwọn àáfàá sọ pé ó lẹ́tọ̀ọ́ láti ré kọjá nínú mọ́ṣáláṣí ìjókòó nìkan ò ní ó lẹ́tọ̀ọ́. kódà tún rínà àwọn àáfàá ti sọ pé tọ́ípé lásìkò sìn tá a wáyé léyìí tó ṣe pé àwọn èròjà oríṣiríṣi ń bẹ léyìí táwọn obìnrin máa ń lò tí a máa ń fi ń dín ohun tí máa ń jáde láti ara wọn tí òfin ní láǹfààní láti jáde wọ́n nílò ṣe sí báwọn kò sí ní tó burú ó lè jókòó sínú mọ́ṣáláṣí látàrí wípé wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ léè tọ́ pàtàkì kọ́mọ̀jẹ̀pọ̀ nìkan ni ọ̀dà wà níta wọ́n ní kò sí ní tó burú láti jókòó. ó lè rí mọ́ṣáláṣí kọjá níbàámu sí ọ̀rọ̀ jíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam tó sọ wa Aisha anábì ti pa láṣẹ wípé náwìlì ni al-khumrata ìtẹ́ tí ń bẹnu mọ́ṣáláṣí hùn bí ìtẹ́ bí ìbòrí bá mú wá ìrẹ̀ Aisha màmá wa sọ fún òjíṣẹ́ lọ́wọ́ bá wípé ìní àìdán níta ni mo wá ìṣẹ́jú báyìí pé mò ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ni mò ń ṣàlejò lọ́wọ́ ànábì wa sọ pé ìní àìdọ́tàkì laysat bìyádìkì ó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ nítòótọ́ ṣùgbọ́n àlejò tó ń ṣe kìí ṣe lọ́wọ́ rẹ nígbà tí ń jáde yẹn ni pé kò sí ní tó burú fóbìnrin lásìkò tí wọ́n ń ṣe nǹkan oṣù lọ́wọ́ láti gbanú mọ́ṣáláṣí kọjá lára tó jẹ́wọ̀ fóbìnrin èyí tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tí ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ tọkọ rẹ̀ ò gbọ́dọ̀ jẹ́ ọ jáde látẹnu rẹ̀ sí ni pé kò gbọ́dọ̀ sọ pé òun kọ́ níyàwó kò gbọ́dọ̀ dàìvọ́ọ̀sì ìyàwó rẹ̀ lásìkò wà tí ó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ èèwọ̀ lélẹ́yìn ìkọ́ni sílẹ̀ èyí tí ò tọ́ súnà tó jẹ́ bídíà àdádálẹ̀ ńlẹ́lẹ́yìí jẹ́ níbàámu sí èyí táàrí kanu àwọn àhàdíf ìtọ́lá làáfíà nígbà tí Abdullahi ibn Umar kọ́lọ̀ ń kọ́ba ní yọ́nú sí i tó kọ ìyàwó rẹ̀ sílẹ̀ lásìgbà tí ó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ọ̀rọ̀ ìwádìí ti gbọ́ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ bàbá rẹ̀ tí ń jẹ́ Umar anabiwa sọ fún Umar wípé mọ̀rẹ̀hó sọ fún Abdullahi ibn Umar pálásẹ̀ níbo ni kò sọ fún wípé ìyàwó tó kọ̀ ọ́ lẹ̀ lásìkò tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ń kó yá tètè gbá padà ní ìsìn ní ìsìn ní ìsìn yẹn pé èèwọ̀ ó ní fún ọkọ ìyàwó láti kọ ìyàwó rẹ̀ sílẹ̀ lásìkò bàtí ó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ lára àwọn ìdájọ́ ètò pàtàkì tóbìnrin tí ò gbọ́dọ̀ nímọ̀nímọ̀ nípa rẹ̀ nu. ṣùgbọ́n kò sí ní tó burú fọ́bìnrin tí bá ń ṣe nǹkan oṣù àǹtàtì abil adhikar ó lè máa ṣe àbíkiri subhanallah alhamdulillah la ilaha illallah wahdahu la sharikala lawul mulku lawul hamdu wa wala kulli shay'in àtàwọn àbíkiri lónìí rànran kò sí ní tó burú láti ṣe kódà lásìkò bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ gbólóhùn la ilaha illallah kì í sì wọ̀ ní fún láti ṣe lára àwọn adhikar ńlò náà wà gbólóhùn allahu akbar lára àwọn gbólóhùn tààfin mọ́nà tí ọlọ́run bá ńlọ wà subhanallah wa bihamdi subhanallah al-azim bákan náà àdúrà ṣíṣe kì í ṣe wọ̀ ní fóbìnrin láti ṣe àdúrà lásìkò tí ó ń ṣe àlejò lọ́wọ́ lára àwọn tí obìnrin tún gbọ́dọ̀ tó láǹfààní láti ṣe àwọn àdúrà tá a máa ń ṣe bíi adhikaru sọ̀bà wàlìmọ̀sá obìnrin lè ṣe kódà bára rẹ̀ ò tí ì mọ́. àwọn àdìkárò àwọn àdúrà tá a máa ń ṣe tá a bá fẹ́ sùn tàbáwọn èyí tá a máa ń ṣe nígbà tá a bá jí tán obìnrin láǹfààní láti ṣe kódà àwọn tíra ìmọ̀ kò sí ní tó burú fóbìnrin láti fọwọ́ kàn án lókùnbà tí bá sì ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tíra hadith tíra fíkìó tíra tafsir àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí ní tó burú láti kà á lásìkò léyìí tó ṣe pé ó máa ń jáde láti ara obìnrin lọ́sùgbà tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ oríṣi méjì ńlọmi yìí ìkan aláwọ̀ fèéfèé ni yẹ́lò ìkejì bí ìdọ̀tí báyìí ló ń ṣe máa ń rí èyíkéyìí tó bá jáde nínú omi méjèèjì yìí táìpé lásìkò ìgbà tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ńlọ bá jáde àjọ wípé ìdájọ́ tí ń bẹ fún pọ́ńṣe nǹkan oṣù iná ní ń bẹ fún omi ṣùgbọ́n tó bá jáde lásìkò tí ò ṣe nǹkan oṣù lọ́wọ́ ìdọ̀tí lásán ńlọmi ń jẹ́ látàlítàfitù ìléha àlùmárà obìnrin ò ní bójú wò ó torí pé ìdájọ́ kankan kọ̀rọ̀ mọ́rú omi báwọn. ní ìbámu sí hadithi Ummi Atiyya kọlọmba níyọnu sí màmá náà wọn ni kò na la na'uddul qudrata was-sufrata ba'da at-tuhuri shay'a wọn ni èyíkéyìí omi yálà aláwọ̀ fèéfèé ni àbí omi bí ìdọ̀tí èyí tá a bá rí tó jáde lára wa lẹ́yìn tá a ti mára tán a kì í bójú wò ó àkàkún nǹkan kan àdìfì yìí sunanu ari níbẹ̀ Imam Bukhari àwọn náà tún gbà wá pẹ̀lú gbólóhùn báàdà tóórì lẹ́yìn tí a bá mára tán eléyìí nìkan ni ò sínú ẹgbà wa ti Imam Bukhari tóbi bá wa parí nǹkan oṣù bó o láṣìmọ̀ nǹkan méjì òun náà láàrin nǹkan àkọ́kọ́ ó ní aljafaf ò ní kí ojú ibi tí nǹkan ń gbà jáde hàn níbi títí ń sàn kí nǹkan kan má jáde níbẹ̀ mọ́ bóun ni ó sì mọ̀ pé nǹkan kan ò jáde níbẹ̀ mọ́ pẹ̀lú kóbìnrin kó fi òwú tàbí èkísà táwọn ìyá máa ń lò níjọ́un àbí àwọn òwú ńláńlá kìrìbìtì tí wọ́n máa ń lò lásìkò òsìn kó fi síbi tí ó ń gbà jáde tó bá ti lè fàyọ padà tí ò sí bẹ̀ tó gbẹ fúrúfúrú àjẹ́ ó ti di dandan fún un láti lọ wẹ̀nu nígbà náà yóò máa bá irun rẹ̀ lọ báyìí pé ní Ramadan ni àwẹ̀ rẹ̀ yóò máa bá lọ. nǹkan lẹ́ẹ̀kejì tó fi mọ̀ pé òun ti mára ó ní nùzúlù lẹ́kọ́sọ̀tìl bàyìdọ́ ó ní kí nǹkan tó dàbí funfun báyìí kó jáde láti ara rẹ̀ bílẹ̀ bá ti lè ṣẹlẹ̀ àjọ wípé obìnrin ti di ẹni tí ọmọ ara nu kó máa kírun lọ kó máa gbààwẹ̀ lọ àáfà láǹfààní láti rí lásìkò wájì kó máa bá iṣẹ́ ájò rẹ̀ lọ ṣùgbọ́n pẹ̀lú mọ́jàmú kó jẹ́ pé ó ti wẹ̀ síwájú bí yóò ṣe máa níbi ìjókòó tò nínú pẹ̀lú ògbólọ́ọ̀ba a tún máa tẹ̀síwájú níbi ìjókòó tí ó ń bọ̀ kọ́lọ́ọ̀ba subhanahu wa ta'ala kó síwájú àkókò náà lọ subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.